أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بمهد فضلك وكرمك يا ذا الجود والكرم الانسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقدة من اللسان يفقه قولي ست الله مسؤولا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيق بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل على محمد ina yayin سمع شيخ رأي فاروق الأمة الإسلامية عمر بن الخطاب رضي الله عنه بيا كانت ọba bidani bọbọ ni ine ti philistine ine yi kọna ọhụrụ bi kọkọrị masjid al-aqsa yẹni kọmanda yi na okwu omori yi bẹẹ ki ụmụ arọba bẹẹ dɔba hore wɔyɔ turo so ka yi aduwe nene ne ba ahoro kɔkɔrɔ no na ɔbɔ yi onore ne nwe ne yi nana bɔ ama ɔbɛsore ne nwe ɔmar bin khatab radiyallahu anhu deme ehusire konyara yi nana ne yi anka nu bɔbɔ ne kɛmɛ dɔ yi

ɛnam na ɛwɔ ne mba ɔbɔ na yɛn ta kanda ne mu kɔdɔ na ba koro kɔkɔrɔ no ho bɔɔre ama mɛ ane de ane mɛ baa yi bɔbɔ àwọn ɛte filistin dɔw yi bɛ ma ne toro so paa de kaba ne sa wɔ bɛ mu ɔbɔ na yɛ ba bɛ mu mikaye ankɔsɔmɔ ɔhɔ kɔbi hɔ gya dɔw de bɔ ha dɔw de evidence kae a yi tɛmɛ dɔ yi islam. lọ́tùntùn anyike dɔya ki islam dɛ dɔya nabi islam anki anki rabu islam na dɔya nabi isa dɔ dɔya nabi musa ɛna mihi jesus ɛna mihi moses wúlò sí iye umar rọdí allah ọmọ. ebe ebe na yọ ibira ni yọ umaru na si abekoro no kata ehe inu mabọ anabe eba anabọ no katere so he dọrọwa twakati ijoba ìjọba anabijọba islam inú hinọ èhinọ yìí. E.

akɛtɔtsɔ banyanya la ankume eke wòlẹ́rẹ́ nù ọ̀yà. akɛtɔtsɔ banyanya la dóòhì náà yẹ ti ẹti ẹti pàṣẹ náà dóòhì èwù sika yìí ẹnà sọnù ìdí ẹnà ahọ tètè a dọkítà ayọkà umar bin khatfab wọn ọmọ amirul mumini amirul mumini. ohine ɛsɛ pɔsɛ na mama anyara yi nyanwa ne mee ama ma anozɔre heba wɔte madina dɛ ɔkobɔ ɔnyɛ sa ankɛdɛ na ahere ha ndị a ne ɛne ɛne na kɛ na ɛbɔ no na abanye ebe so totɛ e. heri heri yɛ e, idondo ke ne ne esere enyi ɔne nyara ine te esu ine bɛ ya enyi ene esere enyi. hɛrɛ bɔ na jekara ɛɛnyi omori yɛ sere na malaika tó rahman malaika nini omori kupe kawe sere nɔ dɔwɛri yi mi yi ɔ ohinɛ tɛ paasɔ kɔnɔ na. ọ̀bọ̀rọ̀ ihe iyo mesiri ka ọkara ọchịrị onyere anyị ihe nọ ọbọchịrị ọnọdakụba na ada ọgara mgbanwa jini ọnụ hafiz ka ibrahim si kare kai wọrọ asọ hiba kisra anra ọmara بين الرعية عطلا وهو رأيها فوق الثرى تحت ظل الدوره مشتملا ببردة كاد طول الأهد يبليها وأهده بملوك الفرس أملا سورا من الجند والحراس يهميها رآه مستجرقا في نومه فرأى فيه الجلالة في أسماء معانيها فقال قولة حق أصبحت مثلا وأصبح الجيل بعد الجيل يرويها أمنت لما قلت العدل بينهم فنمت نوم قرير الأيل هانيا

ọ̀bọ̀n nyara ẹ̀yà náà na náà èsèrè ẹ̀yà na hètèpè. lẹ́yìn tí àrùn ọ̀pányọ́ nyara ọ̀gbọ́n gbẹ̀kọ̀ àrùn ọ̀pányọ́ náà mẹ̀ inú ikú náà rè kú emehu rè ló pé erékósí yín mi èbó náà. ọ̀bọ̀n mi rẹ̀ mi kà human dondoka ababere mena si ne hidɔ na ale hyɛ alagbɔ wɔ kare ɛna esere obedi omar kaye afana alama na bɛɛ tɛrɛ ɔnra yɛ ne tɛ baafana na tɛrɛ ɔnra yɛ ne tɛ dole tuka anyo banyi ɔnrui anayi niri mɛ nwara ọtiri ilé ìfẹsọ bàbà náà dọ gẹrẹwọn gẹrẹwọn náà mi sọba kan ọdí káyé ọ e aminta lẹmọ akọmtọl adilaba yìí náà hùwù ayọ nẹtọ ọba o ìdúmẹ bẹẹ bẹẹ iná kankan náà la faminta náà mọ kọrí ìrì la ayin ha ni ha dùwọ asara dọbẹ wúrọ ayọ nẹtẹ ìnáwó náà dọbẹ wúrọ iye ilé ìlà yọ náà wẹẹrẹ gidi rí. Slot your trouble in. يصلح أما يسمى بيوت كاي إلى أن حافظ بك إبراهيم كان ọ̀rẹ́ olóyìnbó pàṣẹ náà káyé ọmọ rẹ̀ ọ̀nà ọ̀dẹ́ hafiz bíi ka ibrahim dọ́ọ̀nù bá dọ́ọ̀ káyé náà jìn dọ́ọ̀mù àdúrà sí jà ẹ̀ náà jìn irimi society ọ̀nà yìí náà jìn ní nàìjíríà iná kọ̀ọ̀rọ̀ àyè wàá bá náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóṣù ẹ̀ wọ́n mú àhẹ́ anke sɛ omar mɛhwɛ no no ɔku a wabaase sɛ wɔde omar no sɛ rei ne hɛ no ɔde ka ye ae ɔno nto mmɔre pa hɛtɛ ayamammeɛ de mu ayɛ ne sirei ɛbɛɛ bɔre abaka nyɛ ne ne ɛhuri ɛbɛɛbɛɛ nɛɛdɔre ɛne nɛdɔre Mr. Umar mehie n'ọnụ ukwu a aba asị hụrụ ɛwɔ akɔyɛsɛ mu ama ahome na ebi gbewu ɛne nye bɛ ɛbɛn kɔɛ no ɛwɔrɛ bɛ ɛbɛre no mɔ no ama wɛ na eri na ɛwɔrɛ bɛ ɛbɛre ɔna mɛnyɛ ɔnkɔlɔ ɔma nyara ɔba ahyɛ ɛkɛtɛ omuri ɔbɔya no inu wɔn ni murtala muhammad muhammad si murtala muhammad. general motula makawo ya abayo ekabawo ina le niya ni to enu mawo ami general na wala wala kon me ne slot to muri bawo ni governor kwari john uh, military governor john uh, ibrahim taiwo on ri awo mo mo nyara and abala ni enu hitu enu mo da ye kai ebe ebe ndo ni amani is a yes kono mani

ɛnya anagye bi mi enide bi na ayina no ɔyɛ no ba na anen dɔsɔ ayɔ nen dɔkɔ ne ali ɔnɔ dɔ ɔnɔ sinayi amiru mumini umar bin khatab dɔ gaayɔ asaabo nto mo ni dɔni bɛɛ nyɔnɔ dɔni sinayi amiru mumini ɔnɔ si amiru mumini umar de umar si ko nyɛra hɔn na dɔsɔ to nili mu dɔni riɔn ijohi na dɔni ka zidni samratan ya amir almu'minin maturi dibino nyala to wa e amir almu'minin da umar kayon kai on to muri o ya ni metura to ya ni on ya ni metura ko ami ko to muri o da ba metura to ya na ba enye to no na se on to muri sallallahu alaihi wasallam ine ke da san ko bi bore ak ko bora ali rọ́dí ọlọ́mọ àná kẹ́lẹ́ lọ́lọ́bọ̀ ọ̀kẹ́ dọ́jì ọ́ bíbí àmì ìrọ̀lọ́ mọ̀mìnì ọ̀rọ̀ yìí méyì dọ́kà yẹ àmì ìrọ̀lọ́ mọ̀mìnì àhíyàrú yàrá àìtáha àmùgáìbù ni tọ́lá àtà àlẹ́yìí ọ̀rọ̀ àwọn àbànàrán àbẹ̀wẹ̀rẹ̀ ọ̀bì nínú mọ̀rí soso hìrọ́nà lè nà ẹ̀wọ̀n náà ó mẹ̀mẹ̀ yẹ kúrọ́ náà ọ̀nà ọ̀ka ntọ́ mọ̀rí kọ̀mẹ̀túrì dé nìyẹn tọ́ ẹ̀ màmá rẹ̀ ní fúra ntọ́ ọ̀dọ́ ni ha. bí ọmọ rọ́jò bọ́ bá a ká yà ka yìí ẹ wọ̀rọ̀ ọ̀nìra ẹ lè wèrè ẹ̀yẹ̀ ẹ̀yẹ̀ ọ̀bì onímọ̀rí sùgbọ́n àmà òkú àmà ni ètò èrè okuku irete etuhu ihe omorihi okuku esi irete faruk al'umma inire ya ni abdullahi bin umar radiyallahu anhu ọmọ dọwẹ ọka anyị zire kwa na kụke na kụre kwuto da gbuo omori ekwe ọnyara ọbasa na ọrọ nyara anaghị saria ọsọ kọbọ gara kwụ na ọsọ na kụre kwa na ina ku ijummo umar ba ira hutuba ame ini ira mimbari o ira mimbari ame hutuba aka umar radiyallahu anhu ono hutuba je do ya sari atal jabala e usari atabono e usari atabono e usari e ni hutuba ah ire ano no me ya o man so ka peta do le su tu ba me rana lati o to mu ni sallallahu alaihi wasallam baba nabi kana ise ali bin khattab radiyallahu anhu ka ire ne me ya yo amirul mu'minin di ali ashra rai na ten anyesa na anyesa na o wa ko ya

dẹ́ni bá náà wọ́n kaya inekú ìjọmọ́ aná aka ní káyé òbóra tábọ̀nà òbóra tábọ̀nà òbóra tábọ̀nà dẹ́ni bá náà dẹ́ni bá ní dẹ́ni uva nínú tábọ̀nà dẹ́ni sílẹ̀ máa azɛbɛnɛn azɛbɛnɛn lɔɔri la hakili lɔ ɔmɔri nabɔ kogo asu yɔɔyi keiru ore mutɔ yi ne kui kiyama amin nabɔ kogo zayiri kababubawa asu yɔɔyi keiru ore mutɔ yi kiyama. omori oyoi ono omori oyo kaso olure wa nyekwa ike ya ma ozi nyere ọzọ n'ọnọ ozi nyere ẹni sọfọ kozi na ndenma osu ụmụ na ha ni na nwuda na-ekwu na-anyị ozi ọnụ n'uruzu rẹ akọ dekwa ike ya ma gboo original jenna hovan ee eh, rẹ nwụrụ mere ya ozi wọn nà hàn nù ẹyin sọ fún mi kiri náà jẹnna onírè òwúrẹ wọn. àwọn ka alarowa ege. anyị a na-ehyɛ ha tete ịna ha na dọnọ mụ na bi bi ebi anụ dị ebe agere ahụhụ fọrọ ịzọ ọrụ na ebi anụ

dẹ̀kẹ́ ní ẹ̀rọ dẹ̀kẹ́ wa aláwọ̀ iná ilé ìrọ̀jì òun ọ ilé ẹ̀rọ ọmọ wọn nọ ọmọ mi kà sí ní ilé nọ òní ní ẹ̀rọ ọdí àmì nọ. abanyọ náà ụgwọ ọwọ nọ na gẹrẹwa iná mama kaayọ kaayọ e aka na anyị olóòsù ọ̀tà mọ́bàlùtì ozinisu ọ̀tà hẹtẹ wàláhì tàláhì fún bàláhì lẹ́dí ìlàhà ìlàhà ozinisu ọ̀tà hẹtẹ mọ́bàlùtì. òpè mọ ọ̀nà ọ̀nà sí mà nkàrú ìhòhò ẹ̀

akaka yɛrɛ hini te sakasaka omuli abarema kɔ ekwɛtɛ omuli nawo kogo azɔyɛza wɛ ne nan kulafa wɛ ne nan ɔdɔmiriso nto omuli yɛ ne nan nawo kogo aso mɛ nyi sii ino yiri wa tiri ne kui kiyama amen amen anhu. inú mọ́nà ibẹ̀ khalifa dọ́sẹ̀ amr bin la'ash dọ́sẹ̀ ọkọ̀wé gọ́vọ̀nà ti egypt ẹ̀tí misr bí umar ẹ̀dí eh, amr bin la'ash ọ̀nà báyẹ̀ fi egypt inú hwẹ́ an egypt ní sí zuma erika ẹ̀mẹ́ ẹ̀wọ̀ hù islam ọ̀rẹ́ ìwọ̀ ìgbọ́nà náà ẹ̀yìn hwẹ́ nìyẹn danye nu hwɛ e ne rai ɛnɛ yi nani mesɔvɔyɔ inyɔ banyama yi vana yi nai neri vana yi sani ni mɛ o tumɔ nɔ ribama yi lɔnɔ nani inyɔ banyɔnɔ do kuku si. dẹ́ẹ̀bá máa zá mo zú orí na ẹsẹ̀ dá ìmúra náà yẹn na anáwó ayé sọ sacrifice lè yìí dáná zá mo zú orí ọ̀nyára ẹ̀nà ẹ̀yẹ́ ẹ̀yẹ́ ọ̀nọ̀rọ̀ dẹ́ẹ̀ ní tuwádá máa ka mẹ́ẹ̀wá sẹ́wà náà mẹ́ẹ̀wá náà sẹ́wà

denyi dɔrɛ wo bɛma de ne to amro bin la'asu kɛ anyi sunna na ne mɛ sunna ɛhɛ ne na na ne ne mɛrɛ kinyɛ bana no ne mɛ do tɛ na ɔna e ne egypt ni depend on inu yi e e ma ɔno bi ɔtoewa ina ekorokoro bangu yɛ na nyɛ agye na na bɔ mɛyɛ de vivanai dɛna kae amuro bɛlɛ aas inyɔ na na so isɛ ne yɛ mɛ do yɛ tɛɛ dɔw ba de ma ba de yɛ panyɛ na wa wɛ de amuro bɛlɛ aas dɔka lan yɛ kuna hada fili islam abadan ɛnyɛ sɛfo mɛkiri mɛ nwere ɔno na ɔbɛhɛ ɛna islam ɔwura no ɔno bɛhɛ bɛɛ bɛrɛ ma ne ne yɛ tɛ denyi yɛ ɔna ɛyɛ dɔyɛ ba yɛ wɔ okuo banyɛ no dɔyɛ ba yɛ wɔ inyɛ banyɛ no inyira awura wɔ yɛ ɛsɛ ɔyɛ riva akesa ɔyɛ riva dɔyɛ. dala si nyima a a kɔrɔ ahorɛ kɔ akoko no ohe tɔ erɛ ɔyere ori ɔro iwe nne dala si dala e la amɛta de de ame de ame ɔ de aprepare eye tenya ŋu ɔye kɔrɔ ahorɛ ne kɔ ìjàmbá bin lahaz dé òwòrè ilẹ̀ amánà lọ́wọ́ tẹ̀lé sá tuyọ̀ omar bin khattab yìí madina rọ́dí allah hàn. ani lẹ́yìn mẹ́yà náà ama isa na ọmọ ẹ̀wọ̀n ẹ̀yàrá mi ní islam ọ̀dọ́ náà múlẹ̀ ọ̀sán mọ́dọ̀ ọ̀dọ́ ọ̀sán mọ́dọ̀ bíbí ìgbà yà àwọn ọ̀dọ́ wà áàs àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ rẹ̀ àmàdáyà ọ̀dọ́ ọ̀dọ́ náà nyẹ́ ọtí lọ dọ́yì mùsùlùmí dọ́yì mọ̀jáfì iná àmàkù jihad ọ̀yì nànà sẹ́dọ̀ múlẹ̀ ọ̀sán kàtà náà ọ̀tà ní sọ́dọ̀ náà ya ẹ̀yẹ lẹ́wọ́ ayé olóòmórí ìdóje ọmọ bẹ̀rẹ̀ àmáyì ayé olóòmórí ìdóje olóòmórí ọmọ bẹ̀rẹ̀ wà kọ́ mẹ̀mẹ̀ ẹ̀mà wà mẹ́ láti òtó mórí ya lọ́kẹ̀ ní sáyé túyọ̀ ọmọ bẹ̀rẹ̀ lọ́kàtọ́ àbúrò bí ọlọ́hàn ìmàdínà ánìrẹ̀ ẹ̀mẹ̀ ẹ̀mọ̀ ánìrẹ̀ ẹ̀mẹ̀ ẹ̀mọ̀ de umar radiyallahu anhu don re cheri sa tu yo in so na cheri tu yo dan chakanda ka ku che an ono ne mu ni leto no siri tu yo da ka yo fini chakanda no ka leto no kai إني قد بعثت إليك ببطاقة في داخل كتابي فألقيها في النيل chaka nọ nsitu ya anyị taka ndaka kwasa nọ n'ime nwa ene obi metu si taka nọ na ime na abụọ n'ewu n'iyi ọbanyọ nọ ụmụ mgbe lọkọtọ dọkịta leta tuhi ihe ọbanyị èyí chaka ndọ nọ n'ebe tu amụrụ ụgwọ amaghị gọvanọ eti egypt eti mesọ dọhụọ taka ndono ono omar ko nemu ni nyobanya han se omar wa tere to lati unto muri sallallahu alaihi wasallam omar wa tere to Allahumma ni basmala bismillahir rahmanir rahim من عبد الله عمر بن الخطاب امير المؤمنين الى نيل مصر اما بعد فان كنت تجري من قبلك فلا تجري وإن كان الله يجريك فأسأل الله الواحد القهار أن يجريك أتا أوكي بسم الله الرحمن الرحيم أوكي لتنام أهو نوري أموري أنا هي أمار أمار أنا خطار أنا في أمير المؤمنين أنا أدف جوكو مريني أهو نواني أنا تلتنام تيو أوي نيو بانينا هنين ريفاناي

ọma adípè omori ọ̀nà kò omori ọ̀nà ọ̀rẹ́ mẹ́ wee wéé yí kẹkẹrẹkẹ ní wéé sí. abamama abisọ̀tẹ̀ tí sọ̀rọ̀ nù. amr bin laas dọ́sílẹ̀tẹ̀ umar bin khatab ló ní ewu ní river nile. Ije ihe ọmọ náà ni èyí river nile ke. dɔnyine nne tudika edya mboore de na tukɔnyine ɛho atsogɔ ɛwurihi nɔnyi tɛbɛ ha ɔmɛnyine ɔtsogɔ ba hi nga no mori zaje sunno divye ne enake ni mekiri ba nae ni inalo no mori zaje ba mwachi no no mani eva nanyi sahawa Slatu utumu Tali kadimba na sresu ya mama Ewana inga rami disla Ovi kae Enyi sosa Anani tadwiri maa iparishayatini ètùnú ní àjẹmọ́ dídí nìní ìjẹ́ ẹ̀kọ́ kápọ́ náà ọ̀bẹ́ nìní kẹ́mi tàbí yíyan náà ẹnẹ ẹ ẹni yìí tìyọ náà ẹnẹ ẹ akóyọ náà kàná àkóòzì ẹnẹ ẹ amúkọrọ náà isẹ́ nínú kà mẹ́kẹ́ ni bẹ́ inú káwọ́.

ejo omar bin khattab radiyallahu anhu omar ne kaka an kuntu mori be siye o ma ave da se ita ma ne ra aven alje no divido ne ra aven da hala shukra wa aven a se ita na mo on wa ona huro be yo omar wa ma je da san o se ni sike a se ita na na o hala titro omar wa ge o ba ge ni omar do hala titro on to mori ka be tu shoda ne tete Allah

ukatɔnɔ na mori sɛmɛ wa ɛfɛ awɛ ne yasi mu diri ankumɛ ɛyɛ ka yɛ inaza ɔna mori su kata yɛ ɔwu kata udi udi kama yi udi aba awu kata kyɛnwo dɛ ne ba se mɛla ya aba mɛ nye na jɛnum ɛfɛ inaza ɔna mori su kata wɛrɛ ɛfɛ nye aruwo diri mori ɔha yɛ ɔna ne mu ɔkɔrɔ na ndaka na ɔbɛ ka ɔ yɛ si de na se sɔda tini kuta. Hmm.

ɛbɛri mi yɛ ɔdi dɔmɔ yi anyɛ wɔ pɔkɛtɛ no mori si ɔrɔ ɔkatɔ no ɛna na asɛ mɛrɛ tɛm josabɔn ejɔmɔ mu adaba kyɛn lɛtɛ yi riba nile deni tɛ kan dɔ na ɔmo ni riba nile ɔfi etu nene yi ibi hu hɔ ɛnɛ ko hɔ avɔ ɔye jɛ ɛzɔ ɛyɛ ɔmo mu bɔ mu di apɛ

ono omori nye kato no omori da yene akaye okato no banyi no nira ambe etu banyere no pokato no jen so shenwa one etu di onye omori ka oka inna inna shaitan lakum aduwwan fattakhidhu aduwwa ketuwa ni vi one ne za one vi ne ne do ba do ka wa zo omori yɛ kaka bi udibia nana esɔbɔ ahani dibidibia e yi mɛ ibɔ pa yi ne yi yɛ kaka itue mu kɔ ɛtɛ dɛ sɛmɛ kɔrɔ mɛ isusi kɛmɛ dɛ ɛyɛ ini jɛni o ɛyɛ e na ban ago ka wa gɛri waare ɛnyɛba e bi mi hɛ baare. ɛnyɛba bi mi hɛ baare.

sɛbɛ kwara mi huna ɛnna omuri ne huna na ya akaba mi rɛ ɛnna ni anyi yɛ e ne bira kaya e ho no sɔbɛ dibie die ne yɛ ama no sɔbɛ dibie die ne yɛ ama ahame dibie die ne yɛ ama iwɔ pili ne yɛ genegene ana hɔ ahe dɔ hɔ hɛkɛ dɔ

sɛba tɛ hɛ sɛba se hɔn na ne sɛsɛ hɔn na ɔɔdɛ bɛrɛ yi jɛ kasɔ da wa hɛ jɛ osi tu ɔɔdɛ wa kasɛ rosie jɛ anyi ke rosie ɔɔdɛ wa kasɛ ŋolo wa jɛ anyi ke mɔbɔ ɔɔdɛ wa kasɛ jɛ accident kasɛ jɛ anyi jɛ anyi ke jɛ omuli muri osiri yi farukul umma radiyallahu anhu ọmọ azi ina ti madina ina wa hwekọ ọnyara oni tonye na ọnyara inohu aso hura hɔ ini jɔn anka mere inyi hura hɔ ina ajin oni tonye na ọnyara ka ni nono ọrọ akenye ipo ọrọ adinye ihe ọgbụgbọ ọrụrụ dị amirul mominin dọsha ọhịa dọka ya amatala ma ahịa were ihe omori ya nọ na لا تغش المسلمين وزوار بيت الله الحرام أصور مكو مريين نري أتنما بك نبا مكور حج نما بك نبا هاي كو مريين imiri hɛn ɔso dɛ nnɔware aso de kenyi bahuri no na ɔmɔ anaa dɔkɔ no ɛwɔ mɛrɛ no wa lɔ tuntum ni ama ɛna kɔ no so ɔbɔbɔ jɛ ɔbɔbɔ a ni jɛ no nɛ ɔmɔ mi ri no ụjọ nọ nye na ijeje na onye na ire e ka anyị a ikenye ihe nno na ụna dọkewanya nụ ọ amịrị mụ mini nụ ọka ọka asụrụ ekenye asụrụ ebenye ihe nnu na ọ asụrụ emekwa omuri nniri lóhi ya nù ókè ó ya nù lọ́mìnì mú mi nínú bọ́ọ̀ báyìí lẹ́nà nípe ní bóòlù ọ̀yà ya nù ewu ya nù lójú àmọ́ yẹn náà ló tó yìí amẹ́rù múmi nílò rẹ̀ na kò mórí hù rẹ̀ ni à ń kò mórí ẹ̀ náà mórí hà amẹ́rù múmi ní ò mórí umaru rẹ̀ à ń kò mórí umaru rẹ̀ ni. ìyàsá umaru rẹ̀ àwọn ọ̀rẹ́ yà ni lórí mi túnyẹ̀ náà náà jókè ịma aka ọka sụrụ emekwa omori niri ya sụrụ ekenyi inu na nụwa anam baka wallahi ma bashashtuhu ya amir al-mu'minin ono shi omori tire mi ono bi ihe e wa amir al-mu'minin sallallahu alaihi wasallam uja no na anaghị na jemu pe baka ya umma atakushina al-muslimin وتهنفين في اليمين وتكذبين على أمير المؤمنين أجشا وكذبا جمعت على نفسك يا أمة فكا ونيان ومكو مرين نيرين دورا عربيني كويهن دوري كيكي أمير المؤمنين أماري ونيني تيوبا بيه وانيان سلاتي انتو مرين صلى الله عليه وسلم umar bin khattab da hinyo no nusin ka inu jono ne do kuja ne yo no umar na ya ne ri o ya ama kuja ndo ma na na do ma bo o so umar mo umar do bi ne yi do ije no ran da ko wa ko na ni no no wa wa e na e na ni ọmụhụọ omori na shọva ọzọ ịza ịza ọzọ ịza ozokumokumi dọtụ ọjị na ha onyenwe na ụgwọ ịna anya nwa m dije ndị a ka nwa ije akọ na onye dị bi n'ụlọ ahụ omori na dị mma rere ndị resọ mmekọ ya na èmi ní mímì ní bàbá tẹ̀lé wani ní wọ́n mara ká ọmọ oṣù òmùrí tìlé nù àwọn afẹ́mi kẹ́nyà àmà àyàn ẹni wọn ọ̀nà ọ̀nà wọ́n mara ọ̀nà àná do museum ujo no na dik ujo nye na eyo ahio leila leila ile hanire ebi majinun leila ebi leila ma ka onye majinun na mi o anyenye na ọzọ na ahio leila danyere ne nyo isha ne do do bare me chu ino isho no nyi o onye no no na ile ile ta ko kwa yo me dinu ile ile o kwa o ku baro tu ra na de ti ile ile ile no ke no kwa e bo ولم يبدل الاعتراض من فضل يا هاجم صغيران نرى البهم يا ليت أننا إلى اليوم لم نكبر ولم تكبر البهم أكون نزري ليلى إنه من ليلى يسيب زنوبا أنا أقرأ إتشرنا dani mo jire ni jana dana kwe dana koso pare zezin oh ana wasu vera daga dake zasu gona anana aya sa mi vera ina ibu jire dana bo e zezin mangwa jina mangwa ayé asẹ́nìrẹ́ra ẹ̀sùpẹ́nìrẹ́ra kọ́ ọ̀nà dá asẹ́nìrẹ́ra ẹ̀nà ẹ̀wọ́ kéèkó kọ́ ọ̀nà ẹ̀rọ ẹ̀rìlẹ̀ ìlọ́nà ọmọ àkà ọ̀sọ̀lọ́tì tó múlẹ̀ lè ìlọ́nà nìgbè yí òjò ọmọdé bin lọ́tọ́bù rẹ̀ lọ́hà ánù anáhẹ́ asim anáfanyọ́ ozi mẹ́nẹ́ẹ̀nù dẹ́mẹ̀hẹ́bẹ̀ lọ́sẹ̀ dọ́mọ̀ ozi yọ anáhẹ́ mẹ́ìlá leilama maame di abdulaziz bin marwan inu hino ọnirẹbin anamume di abdulaziz anamume marwan dọnyọ leilama maame leilama ndọba mozi yọ abdulaziz anamume marwan ojú ọmọdé yọ ọkọ náà rẹ ó máa rẹ. Umar ọnụ ya ahịa Umar bin Abdulaziz. Umar ọsọ gwa ẹ̀wọ̀n ní àwọn akarịa n'ugboro a. Asin anabuzi Umar ọnụ ozi minunu. Ozi minunu dọmile ilaye Asin. leilo no ne ho do vya azio uma abe abon leilo no ne abdul aziz ana bozi marwa ne banyin don me ozi ana he umar bin abdul aziz umar bin abdul aziz yo so ne bi umar e papa bo e mazi Macho chungu. Emazi umar amabɛ maazi yɛ umar pire ɔmɔ kae hɔ no umar amabɛ maazi yɛ umar ɔmɔ ɔdade ɔmɔdé arɛbi rɛ sojɔ wa ɔmɔ abɔdɔ bebe ɔmɔ abohin na yɛ boko mori hinini ɛrɛsɔ abɛtɛ ɔmɔ abohin na yɛ ɔmɔ abɔdɔ bebe dɔnni rɛ yɛrɛ sojɔ b'a mɛ ni inu ma nin ye ɛn ne yɛrɛ mi ni islam dɔw domi ara tɛ mɛ deli yɛ tɛ tɛw ɛnɛ ka ɲɛ dɛɛ b'a gɛrɛ mu de pare mu lafiya deli yɛ tɛ tɛw dɔw domi bɛ tu bɛ tɛ mɛ a dɔn ne yɛ dɔn ne yɛ a tɛ ne yɛ tɛ ɛnɛ ka ɲɛ mu. ini mu bin abdulaziz amɛ bɛ maazi umar ipa. abaho sɛ kɔ nyere ka ya amir almominin umar ɔgɔho ba yɛ ehusire ɛ e, ɛ e, ya amir almominin ah mahadi hezaka sɛ na ere a afɛn a ɔdɔm de nimitɔ kɛyɛ tɛ ɛnɛ ka nyɛ ŋo bɔtɔman kaka ka aka musu ɔrusu ɛ wa gɛrɛ yɛ pare mu lafiya kalɛ ɛnɛ ka nyɛ. إلى أن الميان عمر بن عبد العزيز sani umar bin abdulaziz ọ̀nà sani bi ozi mìínú náà wọ náà bá ozi mìínú nù azi ọbẹ ya azi ama na عمر بن أبلابي وأسكى نوكي أخلصت ما بيني وبين ربي فأخلص الله ما بين الذئب والغنم ɔne ti ɔne ti nyisɛn n'aka na ɔrɔ mori do mori ɔno wɔtɛ do ti nyisɛn n'aka na dɔmi ɔn ratɛmɛ ijo ni ti nyisɛn n'aka na ɔrɔ mori do mori ti nyisɛn n'aka na dɔmi ɔn ratɛmɛ ijo ni nyɛnwa ni ɔmori do mori mɔni ni n'aka na dɔmi ɔn ratɛmɛ. umar bin abdulaziz ọmọ ọmọ nyọ̀rọ̀ nyẹ́wà jẹ́n ìjọba amir ìjọba àgbòrò hinoy ìjọba àwọn adọ́bẹ̀ dẹ́rẹ́ àwọn àwọn bó nyọ̀rọ̀ nyẹ́wà umar bin muhajir dọ́kà ayọ̀ ní ya umar bin muhajir ẹ̀ umar bin muhajir iji wee ronú kó náà nyẹ́ ɛwɔ kɔn a ɛdo gbɛyi ne akyɛn dɛ wa zɔn de wi hinyɔn de wi turo ne pɛn dɛ wa kaayɔ ne kaayɛ ya umar etakalaha fɛ inaka satamot fɛ inaka satamot ɛwɔ hinyɔn ne dɛ wa kaayɔ ne kaayɛ nyɛ wa hɛ omori yi ka wo bɛ esu maame kaayɔ n'onye yi wɛrɛ anyi sɔni mɛ ya umar fɛ inaka satamot ɛnna bɛ dɔn dɔ bɛ di ɛnna bɛ

e kama kai ko vrem ko muri o kai to muri ka ya ayuha nabi ittaqilla e wa nabi nyanwa hiyo muri annabi muri o wono muri mana kai ka ittaqilla nyanwa hiyo muri spot yo to muri anya na mtu amiru mu'minin umar bin abdul aziz umar ala na ba ni akari an bore an o ba yanne e kuma umar bin khattab e ko akari an ma ama ya ni man umar bin khattab ama ama e, e, ama azia ne akari ɛna boro ɛn ɛna azia ne nare ne han pɔtɔ tó wuli. ani biri ne yɛkisɛ kɔkɔ ɛgyegye ɛyin ɛyɛ dɛ yɛboro ɛn dɛka dɛka o uma dɔ ma ɔbɔ hɛrɛ hɛ na. ana ŋu tó amir mɔminin uma bin abdulaziz rabi allah ana lóyìnbó dá aga aga a e, praise am de umar de yiri jí munafiki ọ̀nà sí mẹ́ta bí wọ́n máa dọ́rọ̀ àhó sí nìkan wá sí mẹ́ta kẹ ọ̀ka hìn bí wọ́n máa rọ́bì allah àánú lọ́ka yìí ìnà hàdà jẹ́sẹ̀ dà lẹ́bi tàmdáhù ẹwọ erupẹ wọn nọ n'ọmọ maa na aga àánú ní wọ́n aga àánú lọ́wọ́zọ̀rọ̀tàhù bàdà mọ̀tí ibi tàlátàtà ayéàmì làwọ̀lẹ́tàmínú fìrọ́rọ́ wọ́lẹ̀mọ̀lẹ́tàmínú rọ́ọ̀bà ó pẹ́ wọn nọ ọmọ maa na aga àánú Wa ma bi he yo obere me kwe to no na abatete do wabare ma bi obere no wa kwa hunya ruwe we ju bare ma yi anwo yo anwo anwe pongono no no agama lati onto mu sallallahu alaihi wasallam umar bin abdul aziz are kemani bi zana ni boro yani na ibanaka inu maana umar amirul mu'minin aku zakati go zaka zaka fil imbratoriya fil islamiya in islamic empire ọ̀nà umar bin abdulaziz bo hina ya ndo bo he person aku abe zaka go izaka on tera ra o umar kano onosie nebe ba bela ni zakona na ezero no si konyara inu man enu no fie amato ebe ko na ba de zaka la ilaha illallah aman be de nya hetere ma aman be de nya hetere ma ide ere hono ini jobi islam ere nya hasa ere nya hasa ma ere ere ini jobi islam ọmọ àwọn ọmọ sì yẹ ọdọ ọba tí zaka ìlérò ló sì. ẹ̀hẹ́ ẹ̀kẹ́ ọtítẹ́ ra wa wá ẹ̀kẹ́ ọtítẹ́ hamahama amin sí umar bá umar bin abdulaziz rọ́dí allah hanu dọ́kà náà ini sɔrɔ kyerɛ tɛ kasi nɔ daa anam san man kana yuridu afɔfɛ mi bisimilahi rahman rahim man kana yuridu an yu'tiqa abidahu falyati walyakhudh thamanahu min bayti mali muslimin ɔlɔ tɔlɔ maa nyɔre he deesi ka ye ɔnɔ nɔri hanin ɔvɛ ɔnɔ nɔri hanin dɔn ɔhuru bɔri ɔhuru ɔrɔ kɔn ɔvi ni bayti mali muslimin ibe kugu kuomori nihi ogu kuomori eke okuomori ịba kuoyi ọbịza ọwa bekee ọrị hịa m na ọhụrụ bọrọ ya ọhụrụ ọrị ha n'ọrụ abọrị ha n'onye ndị ụmụ ụmụ ụmụ ndị ụmụ ụmụ ndị na abdulaziz abani piti dasha ka iwu ni beti e e man ni muslimi dasi ihe wa dahuru bọrọ ihuru abẹ na ọtọ piti ekonyere ekokonyere he ìdí àwọn ṣẹkẹrẹ ọmọdé àmà ń sin mẹrẹ ọmọ màá dẹkẹ ẹyẹ ọmọ ẹyẹ ọjọ ọjọ ajụjụ dịka ịdọghị ya ọ na-eyi ya karama karama onye obodo ihe mee ya zọ ịzam <coughs> umar bin abdulaziz ore ka iporo sara ba ba ehe baka na aye kwa na rota ogo ba dekehe huni betimal muslimin usutonore na rota That's a care near this is temerin. The care on me. Kega matutura. Kena nyal baraka wa mama. Ije ko ovana nena no ovale baraka. Igori ne shepre igori ale baraka. Ogoma ya satura zo go ale baraka. Eke ha me se nyal láti ọ̀tún orí omar bin abdulaziz dọ́ka yìí abuja ọmọ ẹni ẹ̀sùn kan ọ̀nyẹ́ mẹ́ ọ̀bí ní bẹ́ẹ̀ kìnnà ní mùsùlùmí ọba dẹ́kẹ̀ yìí sàdá àkíyà àná àṣẹ ẹ̀yọ́ ọmọ abuja ọmọ ẹni ní ìbàtúrí ìbàtúrí ìpìlẹ̀ islamiyà the islamic empire bọ́ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ ni bọ́ọ̀rọ̀ ọba dẹ́kẹ̀ ẹ̀ náà ṣe máa yọ mẹ́ dẹ́kẹ̀ ètè tọ́ra. osman kàtẹ́ ẹ̀ ọsùnmọ̀ kẹkẹ yẹn anásùnmọ̀ kanyọ ọsùnmọ̀ kẹkẹ yẹ ọba sọwọ́ kanyọ àjẹmọ́ sọwọ́ kanyọ lọ́tún tó mú yìí láìláha ìlànà ẹ̀yìn mẹ́mẹ́ báyà ilẹ̀ yà mẹ́mẹ́ yà ìní sòsáìtì ní ìnáni náà dín ìní nàìjíríà ìmẹ́mẹ́ yà oyóyìí. oyoyi looting embezzlement láìláha ẹlẹ́lá ọ̀nà ayélujára di dàkọ́ èké dúdú ogún dúdú tọ̀nyára àkọ́ ìjọ ọba aṣọ akọ aṣọ mi kọ́ọ̀tì dọ̀hàrí lọ́yà ọmọ ẹ̀rọ hàrá sáà Sands. lẹ́kẹ̀ẹ́ yà ọ̀tọ́tọ́ náà èsì sùtà ẹ̀kẹ́ tẹ́tẹ́ náà èsì sùtà ọ̀tá ọ̀hàrà ẹgbẹ́ wọn nínú ẹ̀ ẹ wà mọ́ ọ̀nà adẹ́jọ́ george ọ̀rọ̀ àti shian òrí àná ọ̀ṣọ́ Kaka. bọ́ kàkà he is hereby declared acquitted. ẹ lè sọ àmà wọn tozitereka ye oyo noyiva nomanu wetu echengede embavument ono banomanu wetu etengede luti nono banehu wetu echengede aye kabuluta aye kabuluyani ama adejo kaye He's, a, he's, he, he's he me he eh? discharge is charged acquitted. Èdè jọ́ọ̀jì sí bribe rẹ̀ nìdọ́, wọ́n sí bribe dọ́. Ari ma sọ́mọ́ ọmọ mi káyé ká, ìrẹ̀ yẹn jẹ́ wọ́n lọ mi ká ẹ̀họ́ ẹ̀kọ́ ẹ̀ tẹ́tẹ́rẹ́ mọ́ àná. Community náà handle case ọmọ ẹnubọ̀ ètù ń bọ̀ zọ́ọ̀zà zọ́ọ̀zà ká ọkọ̀rọ̀ mẹ́mẹ́ ẹ̀ ọkọ̀rọ̀ àhẹ́ẹ̀rẹ̀. Òmùrè ṣọ́ ìbẹ̀ fún ẹ̀kọ́. Nẹ́tùdì kẹ́mbíọ̀nù wọ́ta, Venero kẹ́ three point three point something million, omisi community na wọn dẹ dẹ need to carry six point something million o miss community na ẹ wọn dọ́là yìí kẹ iná lọ mẹsẹ̀ kẹ ẹ lọ́wọ́ náà dẹ̀rẹ̀ yìí ẹná ẹná ẹ̀ǹdẹ́sọ̀ lẹ́kẹ̀ọ́ ndó lùtà ndó dẹ̀rẹ̀ yìí ẹnẹ wọn dẹ bẹ yàmi ẹ building plan dẹ photocopy ànàrọ̀ wọn yìí community dẹ yà mọ̀kọ́rọ̀ ẹ̀tẹ̀tẹ̀rẹ̀ ilẹ̀ fún mi òmùdí ọ̀ṣọ́ ìdẹ̀sùn lùtà òmùdí ọ̀nà wọn wọn mú mi tẹ̀tẹ̀ mi mu. amen amen ẹni bọ́ nínú ọmọ tún bọ́ ẹni rẹ̀ yá nìyí ọmọdé yẹ fẹ́ wa nàìjíríà yà láìlà ìlàlá wàá wọ́n lọ báyìí ẹ̀wà rọ́ọ̀sẹ̀ wàá wọ́n náà sì yé wẹ́ẹ̀ rọ́ọ̀sẹ̀ wàá wọ́n lọ báyìí ó dé wà má abámẹ́rẹ́ wà mẹ́ẹ́ jẹ́ etí ní ajé da kaya nyola no mere e wono si eka ko wari ju et ko da ka na du man diye ma la ilaha illa allah muhammad alaihi wasallam e ne bia e nigeria e ne bia re nigeria e aba ne ni yanka bani israel ni yahudi ni ibrahim ni ya me eji iye juwa

asana ebire ifi ɛna nyɛra mi ni islam abɔni kadede hu life history of it yɛ ayi dɛ nani kaki titi nkori ado bɛrɛ ɛriri ta dɛ ɔkaka nɛ ɛwɔ e, ni aka ɛsɛ ma lọtọ ntọ mọ ní nìyí ọ̀rọ̀banyẹ ọmọ ọ̀nyún mọ́ ntà ana wọn ó sì yẹ àbísọ̀ ìwòrìyìn òbí màálù màálù ọ̀nà wà mọ́ yìí uya mɛ ɔdɔba yɛn na lete pooro ìjọri màálù ọ̀nà ọ̀nà nànà ọ̀ní màálù mà lọ́sọ̀ ọ̀nà ọ̀sẹ̀ dọ́kà ọ̀ní màálù ọ̀nà ọ̀zú mẹ́ta nà ọ̀bì nìyó mẹ́ta ma máa wọ́n ìsirẹ́ lẹ́lẹ́ fi ní ọmọ mi ọkùnrin mẹ́ta nà máa

awasege dị remesi enon poro baka kɔɔtɔ ɔ kɔɔtɔ mɔkara yi ka ozi mɛlu ɔnɔ ni umɛntɔ nana na onuzi ye o vowu ha abɛjɔ nɔbɔ de ya. abedoka ankeweri gore ya nu gore ya bụ onye umento na nari ni gore ya la were kuta ya bụ onye onye tọgwọ la umento na nari tọgwọ were ka hwe no ahwe na onye umento na nari nya hwe na jodo na na ni ozu mento ove no Allahu Akbar ah ọsọlọtọ ntọ mọ yìí yahudi bẹ nẹẹmu oní nàìjíríà ha máa mẹrẹ oníṣẹ́ olórí kẹpọọrọ lọ́mà sọ́wọ́rì kọ́ na àpì lọ́nà ní àpì ẹnà kún wọn dájẹ́jọ́ wà na yára àríṣẹ́ tí èrè mi yá dájọ́ ìjẹ́dẹ́jọ́ nke sọ́ọ̀ ẹ̀kẹ́ orí ẹ̀ńdọ́rà irimo kari ɔno ne paapa mɛ ee irimo kari ɔno ɔno rɛ nɔni. ɔno si yɛrɛ ti pooro dɔɔ ime nyɛkɛnyɛkɛ bɛɛ kaa pata di ne hu supreme supreme kɔkɔ wɔn ama. ɛnna so wɔn dɛ ɔbi dɛ dɛ no man dɔɔ lɔbɔ nyɛ orisi kɔnɔ rɛ mɔ ɔwɔ kansi yɛ bɛ jɔ. dada zaka inni akhafu Allah rabbal alamin àwọn muri yi ma do dawsa àwọn haja in a court abeje wa makwete onyimado makara a ona onye ona ona onye nwe ino ino ire na ya ubaba ono onoba ago mokare dị odobanya onore tepore ọka anka moro ure eri ne omoro ure eri ne adanya manika anku manta omori malu Classe, eu não estou, أنكم من ترى مهمة لا لا لا محمد رسول الله صلى الله عليه وسلم ẹnkata náà yẹn ní nàìjíríà jẹ́ nàbọ̀ náà ẹnkata ọ̀nà yẹn náà ní ní nàìjíríà jẹ́ nàbọ̀ náà ọ̀nà umar bin khattab ọnịrị ụmụ umm anajan umar bin abdulaziz onye nina na ime iji ehu na dị emehu na enara agbara bọrị ke nne na ya ehu na ịnụ ma ejene na ụmụhapụ bọrị onye nne ene ije dị emehu na tete era agbara ọbọrị ereke nọrọ akụmị ìyójẹ nara akome oyiyẹ dẹ esi mehu na titẹ inú mẹ ìmọ̀ nọ́nà umar bin khattab radiyallahu anhu ọ̀rọ̀ umar bin abdulaziz radiyallahu anhu. ẹbẹ ẹbọ yìí na-etu okwu ẹbẹ ẹbẹ ịza ịza ìjìza ịza náà dẹ enyo n'osi yẹn ìjìza ịza náà ìjẹbẹ ẹbẹ náà dẹ nwọrọ abọ abọ dàá. lọ́tí ohun tó mọ́ nínú jẹ́sì mọ̀ kọ́rọ̀ mẹ́n ìrè yóò mọ̀rí ìjọ mọ̀rí kàkà yìí iná lọ yà amúrò bẹ̀lá adìlẹ̀wọ̀n ẹ̀sà wà ìyíta ìdílkọ́rọ̀bà وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون إن الله يأمر بالعدل والإحسان omori a ɔsi kɔba bila abili kai ame bɛɛbɛ wɔn isan bi ya mɛ tɛrɛ ya mi bilɛ tɛrɛ. wàyíta ìdíl koroba. wàá nyere wọ an bá wẹ sewa dayewa an ma kó rẹ dayewa. لا إله إلا الله وينهى عن الفحشاء والمنكر والبغي omori oyo anil fasha oni ibira kenekena mime ibn abbas on wanaka kere ko ise omori akaze nani ibira kenekena ime eh inere yokika atinu koro ime wal munkari atiriyo diyo ime ina na kisheri odo mweyi wal baghi atenemehi atehuna atoijinehi amime ehuna mehi atoijinehi ime omori oyo ya yidokun لعلكم تذكرون ọ̀sán yẹn náà náà mọ̀lẹ́ àti ìmẹ̀ àti ìbúwá àti yìí náà ó fi sáwọ̀ àtàmà rẹ̀ yìí náà. wọ́n ti tún wù sí. anábàáyé muhammad sallallahu alayhi wa sallam ẹni hadith ọ̀ni abubakarata abubakar anọ́dọ̀rẹ́ ọ̀ka yìí mamin dambin ajidaru an yu ajilallahu lissahibihi al'uqubata fi duniya. مع ما يدخر له في الآخرة مثل البغي وقطيئة الرحم أنتم صلى الله عليه وسلم أكا إني دي أنو مريه راسويا نيريوزا إني هنونان nana vakɔ oyo no tentiti yɔdɔ no ineku idaneku enyama ya ɔsɛmi anika albak ehuna ɔrɔ egyina he ọ̀kọ̀tẹ́ àtọ̀ráhìm àtọ̀íjò bá ń dá èhú náà àtọ̀í mẹ́nẹ́mẹ́hù ọ̀í ti mẹ́hù àtọ̀bándá ìgè òmòrí ìhúra súyà ní rí ọ̀zọ̀ nọ iné hàn náà dọ́ọ̀bá náà rẹ̀ yàn nàbọ̀ ìdẹ́nìkù múrí ọba yà yìí múrí ọba yà yìí dọ́ntọ́ òmòrí sallọ́lá alẹ́ sallá dẹ́ẹ̀sì yẹ́ ìníkà yìí ìjábà ni ní ọ ilé ẹ̀dí sọ nílà kẹpẹrẹ wo òórẹ́ níhùn náà náà ọ̀gá owó tìrẹ yìí ya èrè níhùn náà ẹ̀ẹ́dà owó tìrẹ yìí ààrẹ ọkọ̀ mórí ọ̀sẹ̀ mẹ́ta iná ìwú ẹ̀kú abẹ́ni ní pìtì níhùn náà kẹhùn náà máa nínú bá kàkà káyì nínú bá kàkà náà yìí yà yà. abọ́nà ó múrí àwọn abẹ́ni múrí ọba yáyé mi múrí ọba yáyé amen amen alexander the great dol kọrnẹ́yìn náà wọnà aleyhisselam ọ̀nà ha ní babilọ́ọ̀nù ṣe ani babilọ́ọ̀nù babel ani babel ni káyé hẹ́rọ́nọ́bì ìdáhùn nìní anamẹ́hù ọ̀nà ọ̀sọ́ ìmọ̀kọ́rọ̀ الشجاعة أو العبد أيوفي أبدا بايمة هرمو سو مكورا يموني هرمو بابي داون نسو مكورا يموني تراون نسو أيوفي أبدا dai ke hukama wani ne ena na ba na era se be ẹnìyẹn afẹ bẹẹbẹ mo kọrọ ẹ wà mí ẹnẹ kúkú ní ìdí ẹnẹ kú ní ayọ bí òyìnbó and so lọ́tún tún rí mi. àmì sọ wọn di òun jésù hùn ní bẹ́ẹ̀ bọ́ ìmẹ̀ náà wọ́n mẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àfẹ́ náà di tọ́lẹ̀ so lẹ́ni ilé gbé ya ẹ̀nẹ́ yà kéde àná rẹ̀ ẹ̀nẹ́ yà ọdọ bi jọ ọbẹ bẹẹ bẹ ibi yẹn man de yẹ di so bia de nẹ hẹrẹ ano de nẹ sẹrẹ ano kọ agbésẹ bẹ agokọ mẹ bẹẹ bẹ lọtún tó mu di yìí. ahmadu náà wọ́n sọ lóòrù anabadi egypt ẹ ti ní sọ̀rọ̀ mọ́ màá. dɔbi waali dɔbi gɔbɔn tezɔ inu mɛ na paragu tɔnte kɔbɔn na sɔ katɛn tɔnte kɔbɔn ayi wɔ ɛnyi sɔbi yi dan ulama o taarikhi ne ka azɔbi ne ne kaka yi o siri ɛbɛɛbɛ dɔw yaa tɛn daa mɔ kare ina kana na mi huna ta na mi huna yi ɔlɔ naa ba mi huna dɔɔdɔɔ zɛyɛda hɔn nɔban dɔɔdi zɛyɛda hɔn nɔban ɔdun ne bɛ hun ayɛ dɔɔ sɛ zɛyɛda ne yɛ ɔba dɔɔ bɛ kujan na mahi alabas kujan alabas ɔtu hi musician sɛnyɛ hi musician ne bɛ ɔma ahɛ ɔna mi arigede ɔna mi arigede ɛdɛ awɔ ɔtu hi ɔbɛ de kɔnyɛ nɛ. ana marigi da ọgọ to him kọba ma hezon ẹni kọba new kitchen na ojú yìí náà ẹwọ kitchen ọmọdé ọmọ àwọn ọmọ na mi lọsùn onye na ọmọ náà náwó ma ha al abbas anasị kakanta n'ụrụ wọba abụọ wee. inan ni azɔ ɛzama yɛ ti egypt ɔnyara ìjọba gẹ̀ẹ́rì lọ́dọ̀ kàkàtí ọdún tì í ha alabas lọ́ba mẹ́ni tó ẹ̀dá nana bọ́dọ̀ bẹ̀dẹ̀ lọ́sùn àtúrẹ̀ kan dìbò sọ̀lún anabọ́dọ̀ bẹ̀dẹ̀ dọ́tú hìọ́ nọ̀rọ̀ náà nàní ìjọba rẹ lọ́ka antalẹ́dẹ̀ kasam talwut ìwé tí kàkàtí yìí. dɔka afa alimta liman huwa waayɛ wɔn anyi kakankyɛ no dɔka hɛn maa yɛ ujɛ wɔn anyi kakankyɛ no ujɛ wɔn labas ɔno anyi kakankyɛ no dɔka afa ma akiramta holi saa do wɔyɛ dɔba nyi yɛ akɔbam do wa dɔba yi ma akɔbam ɔmo ayɛ no nana ka okiribu hu laka bi ma so yɛ tila azawajal wallahu ta'ala yɛ kuul. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ما دباني يعقوبا جزء يجوا مريه إني جو مريه هيري وفابل ميكو مريه إني تتن وكاي وكو مريه نيني أزاين ذن إني جاي ذن إني كاكا مو إذا دي كاكا هو مدين أنا مريه مكان ọbẹ̀rẹ̀ e mi kò ń tó mu lóore kàkà látọ̀ àtàlẹ́màkúlò kìntì má ṣe ẹ̀tìl xaalẹ̀ ẹ̀yàn ẹ̀fẹ́ àṣọ nìyẹnyi iná rí nánà rí bí òmùrí ànámọ́nà. emi tọ́lú ahmadu náà wọlé tọ́lú dó kẹrì sí ọ̀họ́dá jẹ́nà bẹ́ẹ̀ yìí rẹ̀ sọ hẹrẹ̀ dọ́kà wa náà àbílù ẹ̀rù dìbí wa rárá kàmi kẹ́ pé o àbílù ẹ̀rù dìbí náà kura bàrá. kami de pe o láti ohun tó mọ̀ nínú ọmọ àdáfẹ́ ọmọdé ọ̀sẹ̀ ìpàrọ̀wọ̀ òru lẹ́rẹ́ pẹ̀tẹ́ hóòrọ̀ ìdìtò ẹ̀ iná ọmọ bá tún ọmọ tún tún one hundred and thirteen thousand ọmọ mi one hundred sixty something omuri osho ezo sho ruta ebe oba sho hore omuri oshi ni huna wa tzo do omuri onago otin tusha ni zidene do omuri onago si chenwona ni yete abai hine nkata ya aka ye hine nkata riki iche e ino we omuri onago kubo chenwona mchamba ni yete omuri onago oto otwada vidai ni hi otua hi ino ego hira آمين آمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سيف انتقامك جبار السماوات والارض يا من له كل العزة ويا من له كل الجبروت فقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارد كيد من أراد أن يكيدنا عليه وهول المكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيك المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لمن شديد اللهم ارحمنا فإنك بنا راهن ولا تعذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برحمتك يا رحم الراحمين انك لما تشاء قدير يا كريم يا كريم يا كريم اللهم يا ذا الرحمه الواسعه يا مطلعا على السرائر والضمائر والهواجز والخواطر لا يعزب عنك شيء أسألك فيضة من فيضان فضلك وقبضة من نور سلطانك وأنسا وفرجا من بار كرمك أنت بيدك الأمر كله ومقاليد كل شيء فهب لنا ما تقر به أعيننا وتغنينا اسال غيرك فإنك واسع الكرم كثير الجود حسن الشيم فببابك واقفون ولجودك الواسع المعروف منتظرون يا كريم يا رهيم برامك يا رب الراحمين إنك لو قدير وبالإجابة الجدير النعم المنعم النصير يا حي يا قيوم برامتك الصغير أغثنا يا مغيث ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا إلى أحد يا رب العالمين إنك على ما تشاء قدير ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول الأمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وذهاب هم وغم وكربة وذهاب مرض وسقم وإلة وداء وضال وألحقنا بالصالحين فعالا لما يريد اللهم جل آخر كلامنا بقول لا إله إلا الله الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين آمين صلوا على النبي الكريم